ọ̀tàbí àfin ni aláàfin kò ṣeé rí fín kì í ṣe rọ̀ torí pé òṣùpá jọmọ yorùbá tí yorùbá dẹ̀ yé ó jẹ́ kó mọ ọ̀rẹ́ ẹ̀jọ́ ọmọ tó mọ iye àwọn ọba ló fi ń ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ àtàdá ikú bàbá yìí aláṣẹ kejì òrìṣà ọba láti pọ̀ bá ránṣẹ́. kábíyèsí fojú dọba àwòwò àwò àwòwò. bẹ̀mú náà ò ṣàbẹ́ àfihàn lálàfin kò ṣe rí fi àkàndá lálá ń kẹ́ mọ́ wulẹ̀ kókéré àkàndá wà lálá mọ́ wulẹ̀ kókéré òun tó fi ránṣẹ́ olóhùn lẹ́hùn jówú ẹni sọ̀rọ̀ wà sẹ́yìn lẹ́yìn ẹyin mú sí. kò ṣàbí àfihàn lálàbí kò ṣe rí bí. bámi kò ṣàbí àfihàn lálàbí kò ṣe rí bí. àkàndá lálá mọ́ wulẹ̀ kókéré ọ̀dáwà làlà jẹ́ mọ́wulẹ̀ mọ́kéré òun tó fi ránṣẹ́ olóhùn lẹ́hùn jòwó ẹni sọ̀rọ̀ àṣẹ́yìn lẹ́yìn ẹ̀yìn mú sí. àkàndá kò gbọ́ bí olúyẹ ẹyẹ tù yẹ kó pẹ́ láyé gbọ́ bí olúyẹ ẹyẹ tù yẹ olúwògbò tó fọmọ ohun ṣòwò lè. tó jẹjẹ bí abẹ́rẹ́. kò sí rí fín. Dábìlà fídíò wà ní. God bless my music.